"Stranger in Town," Text 1. àlejò tó bá fòru wọ̀lú ìgídá ni ó jẹ ọ̀rọ̀ àlejò tó bá lọ sáwẹ́ kọ́ ńgbà tí àlejò bá dé awẹ́ lóru ìkíní ohun tí ó kọ́kọ́ ṣe ni pé kọ́ lọ sọ́dọ̀ baálẹ̀ wípé àlejò ni mí o ọkọ̀ mi sì bàjẹ́ lójú ọ̀nà inú baálẹ̀ yóò dùn púpọ̀ láti rí wọn ó sì tọ́jú oúnjẹ fún un láìsí àní-àní ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé onígbàgbọ́ ni bó fẹ́ o lè lọ sí ọ̀dọ̀ oníwàásù tó wà ní ìlú náà bákan náà wọn yóò ṣe lálejò dáadáa. Questions on Stranger in Town, Text One. Kí ni òwe Yorùbá sọ nípa àlejò tí ó bá fi òru wọ̀lú? Ǹjẹ́ àlejò tí ó bá lọ sí awẹ́ lóru yóò ní ìtọ́jú? Kí ni ohun kìíní tí ó yẹ kí àlejò ṣe? tí ó bá dé sí awẹ́ lóru báwo ni baálẹ̀ yóò ṣe gba àlejò náà lọ́dọ̀ ta ni àlejò tí ó bá jẹ́ onígbàgbọ́ lè lọ bí ó bá fẹ́. Stranger in Town text two. nígbà tí àlejò bá wọ awẹ́ pàápàá jùlọ nígbà tí rẹ̀ bá bàjẹ́ lójú ọ̀nà tí ó sì jìnnà sí awẹ́. ohun tí yóò kọ́kọ́ ṣe ni wípé kó lọ sọ́dọ̀ oníwàásù ìlú náà tó bá ti sọ fún wípé báyìí báyìí ni ọ̀rọ̀ mi rí àwọn oníwàásù yìí yóò tọ́jú oúnjẹ fún un ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ ó lè lọ sọ́dọ̀ baálẹ̀ yóò tún sọ bákan náà ìdí tí òun fi wá sí ìlú ní àsìkò yìí baálẹ̀ yóò tọ́jú oúnjẹ fún un àti ibi tí yóò sùn àwọn oúnjẹ tí yóò tọ́jú wọn ó jẹ́ oúnjẹ tí ó bá lára mu Questions on Stranger in Town, Text 2. Kí ni ọ̀kan nínú ohun tí ó lè mú kí àlejò wọ ààwẹ̀ lóru? Kí ni ó yẹ fún àlejò yìí láti ṣe bí ó bá ti dé ìlú? Ọ̀dọ̀ ta ni àlejò yìí lè tún lọ? Báwo ni àwọn ènìyàn wọ̀nyí yóò ti ṣe gba àlejò náà? Irú oúnjẹ wo ni wọn yóò tọ́jú fún àlejò náà? Stranger in Town, Text Three. Àwọn àgbàlagbà máa pòwe wípé àlejò tó fòru wọ̀lú igi dá ní ọ̀jẹ̀ ọ̀rọ̀ bíi táwẹ́ kọ́. Ńgbà tí àlejò bá dé àwẹ́ ní òru àkọ́kọ́ kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ oníwàásù ńgbà tó bá sọ fún ìdí tí ó fi pẹ́ òun tó délùú wọn yóò gbà á tọwọ́ tẹsẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó lè lọ sí ọ̀dọ̀ baálẹ̀ kó sọ bákan náà baálẹ̀ yóò tọ́jú oúnjẹ àti ilé àti ibùsùn dáadáa fún un nígbà tí ó bá ṣe wọ̀nyí tán ó lè pe ara rẹ̀ ní àlejò tí yóò sì ṣe dáadáa pẹ̀lú àwọn aráalé. Questions on Stranger in Town, text three. Òwe wo ni àwọn àgbàlagbà máa sábà pa nípa àlejò tí ó bá fi òru wọ̀lú? Ǹjẹ́ òwe yìí bá àlejò tí ó bá lọ sí Awẹ́ mu? Kí ni nǹkan tí ó yẹ kí àlejò tí ó bá fòru wọ Awẹ́ ṣe? Báwo ni àwọn ará Awẹ́ yóò ti ṣe gba àlejò tí ìrìn àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ bá dára? Ọ̀dọ̀ ta ni àlejò yìí lè tún lọ? Kí ni àwọn nǹkan tí wọn yóò tọ́jú fún àlejò yìí?